ti fi ọ̀rẹ́ ó ti fi dí wa létí inú ẹ̀ kò ń dùn ni ó tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ. thank you sir thank you ma um, i'm so grateful sir mo dẹ̀ fẹ́ promise ẹ̀yin náà wípé mo máa múnú ọmọ yín dùn. gbọ́dọ̀ ọlọ́run wàá ráyọ̀ bẹ́ẹ̀. àmín àmín àmín eh. Eh, my dear jẹ́ ká wá lọ sí kitchen èmi àti alábùdá náà fún àwọn ọkọ. Eh, <laughs> mọ́mi ẹ má bínú wa ẹ jẹ́ bá mi repeat nǹkan tẹ̀sán ah no mo ní ká wọ kitchen. ìwà àti ẹ. yes ká lọ dáná. mọ́mí ẹ common sense báyìí ẹ ní ẹ ní làkàyè i don't understand i don't get you ọkọ wa àwọn owó lọkọ ṣé lè lọkọ ṣé mo ti fọmọ yìí ni ṣé rúrùkà lọ́wọ́ mi ni tẹni pé kí n lọ dáná fáwọn ọkọ wa ọkọ dà ọkọ náà dà ẹ ẹ sọ fún mi náà ṣe rí ọmọ yín gan ọmọ ń pé nínú ilé mi wọn máa ń kẹ́ mi máa ń gẹ̀ mí wọn máa ń dáná fún mi ní mi ìwọ kitchen ẹ wá ní kémi wá wọnú kíchìn lọ máa dáná fún ta ni àti ta ni kí wá dáná fún ọkọ ọkọ yín náà dà ní wọn ẹ sọ fún mi ọkọ yín dà ṣé bàbá tó ti bó gbogbo ara tán yìí àmọ́ kó tó fẹ́ fi lélẹ̀ fọmọ ẹ wò wọn látòkè délẹ̀ look at you. ẹ̀rí ẹ̀rí wọn bó ṣe rí <laughs> look at you red on blue. ẹ wò báwo ló ṣe lọ báwo ló ṣe match ẹ tún wá gbé àlínkó sunshade tọwọ́ nǹkan tó mọ kékeré ń wọ̀ lọ fún fada Christmas party. ó ní bí ti ń ra London ni kí ló kọ́ mi tẹ́ bára lamẹ́ríkà kò yé mi. does this even match ẹ̀yin lẹ ní mental problem. ẹ̀yin àti gbogbo ìdílé yín àtọkọ àtọmọ gbogbo yín lórí yín ti dàrú mental home ló yẹ kẹwàá torí ọ̀rọ̀ yín yé mi ẹ̀ ń bí mi pé ṣé mo ní mental problem. sori tó bá ti rí àwọn presentable parents tó fẹ́ fi hàn mí as my in-laws you will let me know but for now you have no parents. àwọn ilé tí ò mú kankan call me on my wo kí ẹ sọ fún ẹ ó dàbí wọn kó ẹ lé ẹ tí wọn ò bá kó ẹ àwa máa kó ẹ ṣùgbọ́n ẹ lè ráyè kọ́ mi ibo lẹ ti fẹ́ kọ́ mi ẹ lè jẹ́ àna mi ẹ gbọ́ tí mò ń sọ fọmọ yín sàbẹ́ ẹfẹ̀ wò sétí ẹ lè jẹ́ yín lọ mi tó bá ti ráwọn yín lọ mi ó máa jẹ́ kí n mọ̀ kò possible kó jẹ́ pé ìlẹ̀ máa kọ́ mi for what have you met my mom. a ah, pray láti mi tẹ. ẹ mọ ìyá tó bí mi tẹ bá mọ ìyá tó bí mi ẹ ní máa sọ̀rọ̀ báyìí who are you ẹ̀yin tẹ wá láti UK tẹ wà òkè you have my number. mummy dadi. ṣé ò ya wèrè ṣé nǹkan ò máa ṣe é kí ló ok o ti bú wa ò tí ì nà wá fẹ́ wá nà wá lọ́tẹ̀ yìí. wá síbí báyìí mi ìbú mo ṣe ń débí báyìí. kí ló wá ṣe ó gbàgbé ọkọ síbí wọn mọ yóò ya wèrè ọmọ pé mo sọ fẹ́ kó ya wèrè lẹ́ẹ̀kan ó ya wèrè ó mọ pé wọn kọ ẹ wọn ò jẹ gbé ẹ ra ná. mi kò èmi ah, eh, bí mo máa ń. bẹ́ẹ̀ máa máa wọlé fún ìtẹ̀dọ̀ olóhùn wọ́kọ́ èmi bá mi. mo promise yín èmi kọ́ dáàdi eh, èmi kọ́. ẹ eh, jẹ́ kọ́kọ́ yẹn kọ́ mi.